الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته فنيلة سؤال الله عمدة الأحكام للإمام عبد الواحد عبد الغانم الوافدسي رحمه الله تعالى أسنسى نبقى أرى المعاملات ينال عن صلاة وأرى المعاملات عن صلاة أتي من اللقطة أتي عصايا وفي أنت أرى عصايا ينال على القدير فهو حديث الحادي والتسعون بعد المئتين حديث 291 291 حديث سعد بن أبي وقاص رضي الله عنه هذا جاء عن سعد بن أبي وقاص رضي الله عنه قال جاءني رسول الله صلى الله عليه وسلم يعودني عن عن حجة الوداع من به هذا سعد بن أبي وقاص رضي الله عنه يعني جاءني رسول الله صلى الله عليه وسلم وجئت له وأبا يعودني أوابع أوابر عام حجة الوداع نيادوتي حجي دي أبيتي أنا بيتي حجي دجيري من وجع اشتد بي من بيت أيضوك تل فقلت يا رسول الله قد بلغ بي من الوجع عين ما ترى فأنا دون مالي ولا يرثني للذمة أفأتصدقوا بثلثي مالي قال ما تقول إن شاء الله قد ما تعرف ó ti dógùn kó pẹ̀lú mi ìnira àìgbádùn tí wọn náà rí ti ń gbádùn báyìí ọ̀hánà tó máa lè mo dẹ̀ lówó tó pọ̀ ọ̀rá yẹ̀rì tó ní ìlà bùnẹ̀tún ọ̀sán tó máa jogún mi jọmọbìnrin ọ̀sán péré tí mo ní láyé lọ. أفأتصدق بثلثي مالي tí mo lè fi tú ọfà péré nínú dúkìá mi tí mo lè fi sàrà. قلت الشاطرو الشاطرو يا رسول الله قال لا قلت هذا وما ما صبي فعل النبي صلى الله عليه وسلم لا ما تبعه ما بعتني فالشاطرو إلى جنكات ما بعتني فعل النبي صلى الله عليه وسلم قال لا أنا ما تبعه قلت tọ̀sí ìlúkú ó ní mo sọ pé wá jẹ́ wọn àwọn fatiri nǹkan ni mo fi ṣe sàrà sàrà òkú kẹfì yọ ẹni sọ láti àwọn ọmọ wọn fatiri tó wúyọ náà tó pọ̀ warasataka aduniya kayirun ni an tazara wọn alatan yẹtakafa fún ẹnẹta ó ní dáadáa ju ìwọ kó fi àwọn tó máa jogún ẹlẹ́ni àbọ̀rọ̀ ó dẹ̀ lórí ju kó fi wọ́n lẹ̀ lọ ní olùsì kí wọ́n máa tẹ ọgbọ̀n rẹ lọ́dọ̀ àwọn èèyàn lọ fa ìnẹ̀ka láàkùn fíkọ̀ mẹ́fàkọ́tà tẹ́bítẹ́bí bí àwọn ìhàlọ́ ayé ìlà òjòrò tàbí ìhà ó ní ìwọ ọ̀dẹ̀ ní náwó kan tó fi wọ́n jùlọ ọlọ́run ìlà òjòrò tàbí ìhà kíkọ́ san ní ládá lórí rẹ̀ hátà náà tẹ̀jà àlù sí fíìmù àtìkà. ẹ lórí ohun tó gbèsè nù ìyàwó ẹ báyìí tó o bá ṣe é nítorí ìtọ́lọ́run wàá dẹ̀kun gbà ládá lórí ẹ̀ ìyẹn ni pé ọrẹ jà fún ìyàwó rẹ̀ ọ̀ra ẹran fún ọ̀ra ìlùbọ́ fún ọ̀ra gàrí fún ọ̀rọ̀ ògì fún ọ̀ra gbàdé fún ọgbọ́n òun fún fún ìyàwó rẹ̀ lóúnjẹ ọ̀wá ní àníyàn dáadáa lórí ẹ̀ ó dọ̀ فقلت يا رسول الله أخلفه بعد أصحابي أو هذا يكتب جيت ألام ṣé wọ́n tún á fi mí rólé ṣèyàn ni pé ṣé ń fi nǹkan kan lẹ̀ lẹ́yìn ohun tí ń fa àwọn fámìlì mi ni àbí kí ló ń sọ fún mi gan-an. قال إنك لن تخلف فتعمل عملا تبتغي به وجه الله إلا ازددت به درجة ورفعة قل إنك درجة واو لن تخلف ونيف يور لفنكك ونيف وني فتعمل عملا تبتغي به وجه الله فهو على السكن في واو جل الله إلا زدت به درجة àfi kí ipò yẹn ga pẹ̀lú ẹ̀ kò ní ránkì wọlé fà á tàbí ga. ولعلك أن تخلف حتى ينتفع بك أقوام ويضر بك آخرون ولعلك أنا possible أن تخلف كافي أرو لبين حتى ينتفع بك أقوام táwọn ọjọ́ kan máa fi ṣàǹfààní pẹ̀lú rẹ̀ ọ̀yọ̀ tó fọ̀rọ̀ bí ká ẹ kẹrù àwọn míì dẹ̀ máa ní ìrírí ìnira pẹ̀lú rẹ̀ ọlọ́run ìjọba táwọn ọjọ́ mi ṣe ọlọ́run bá bu wọ́n lò ó jẹ́ lọ́bẹ̀ ò ọ̀là sọ̀rọ̀ tà wọ́n àkọ́bì ọlọ́run bá dáwọn padà sórí àní ìgbàgbọ́ ọ làákín náà lè bá isa sàdúgbò ní kàwùlà ẹni tó ya olùsí tí ò ní nǹkan lọ́wọ́ jù nù mọ̀lẹ́bí sáàdù ni ọmọ káwúlá yẹrí sí làwòrán sùúrù lọ́yìn àmọ́ tàbí mẹ́kà anábì ti ṣèdárò ẹnìyàn nígbà tí ó kú sí mẹ́kà níjọ ní pé tí màá jẹ ẹlẹ́ni tí màá fún lówó gan òun náà ni òní ó tẹ̀ ti kú ó ti kú wọ́n ní ẹnìyàn mọ̀lẹ́bí ìyá rẹ̀ kó wa kó rọ̀ ni àmì ìdàgbọ́n pé fáàlìsì ni ọwọ́ láti àná mọ̀lẹ́bí ìyá rẹ̀ ni ọdún bá délé ni nínú àwọn fọdọ́lá asọ̀hábà okùn sí mọ́kà ní ṣíjà tó wà náà abẹ́rẹ́ rẹ̀ ló ń gbé ní ṣùgbáyàwá bint al-haris lórí pé ẹni tá a sọ ní sáàdì yẹn ọ jáde láyé nígbà tí ìyàwó rẹ̀ lóyún alóòsùn lásán láti ṣèdárò ó kú sí ìlú tí yóò ṣe ìjọra lọ ni ó wà bẹ́ẹ̀ lọ́hùn pé tó ọlọ́run kí ó jẹ́ káwọn èèyàn ohun tí wọ́n ṣe ìjọra kọjá àsìkò iṣẹ́ o ní kọ́lọ́run bá jẹ́ wọn tó padà níbi ohun tí wọ́n láwọn ò sí mọ́ nínú àìní ìgbàgbọ́ o àdéhùn yẹn ní àwọn nǹkan tí àkọ́kọ́ mú bẹ́ẹ̀ àbáwọn nǹkan tá a mú bẹ́ẹ̀ bá ti rí afẹ́ká lọ bí wò àgàgà ni wọ́n bá lẹ́tọ̀ọ́ náà yẹn ká bẹ́ẹ̀ wẹ́ amọ̀lẹ́bí àbọ̀ rẹ̀ bákan náà bí lẹ́tọ̀ọ́ bó ṣe lẹ́tọ̀ọ́ kéèyàn sọ pé nǹkan báyìí ní ń ṣe mí èèyàn lè sọ dáadáa èèyàn sì lè sọ bó ṣe le tó èèyàn lè sọ bó ṣe le tó tí ìlà yẹn ń bínú sí kádàrà ìdí ọlọ́run wá fi ṣe mí yìí tí ìlà ti ṣe bẹ́ẹ̀ èèyàn sọ bó ṣe le tó lọ́yà rẹ̀ wọ́n lè jẹ́ fún dókítà kó fi lè mọ àbẹ́ni kẹtọ́ fẹ́ fún yàn lóògùn ìyẹn lè sọ pé àkínní yẹn ń ro mí gan o ń dùn mí gan o kò túmọ̀ yìí pé èèyàn ń kí gbàmígbàmí náà bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí Allah bákan náà àwọn ìlànà a lè gba ìjíròrò wọn kádà béèrè ìdájọ́ ẹ̀sìn wọn nínú àwọn àlámọ̀rí yẹn afẹ́ká kó dúkìá jọ tọ́lájọ́ náà ṣàríà ẹ̀yà lè lówó ọwọ́ àwòkó ní owó kówó ní ọpọ́ tòló ṣùgbọ́n kọ́sá máa kọ́sá ti má pé yóò ìyàwó àbí yóò pààyàn àbí yóò lè jìbìtì ó jọ́nà náà fẹ́ ká sàsọ́lẹ̀ àsọ́lẹ̀ dúkìá tàbí fi tọrọ yẹn yàní wọ́n gbọ́dọ̀ jẹ́ ohun tí ó kéré sí wọn kátéré kódà kan jẹ́ ẹni tó wọ rẹ pọ̀ ìdí rèé o torí ipá ní sọlá ń sọ pé wọ́n sọ lọ sókè sí rẹ̀ nítorí kọ́ bá kó bẹ́ẹ̀ tó àwọn tó máa jogún àbí pé kéèyàn ṣe owó kan fáwọn tó máa jogún yẹn tí wọ́n dẹ̀ jẹ́ tó ní bùkátà sí ọ dájú kéèyàn ṣe sàárà fún àwọn tó jìnà lọ nítorí fáwọn tó máa jogún yẹn àwọn tó wọ́n lẹ́tọ̀ọ́ àwọn kò sí dáadáa sí ìnáwó lórí ọmọ ìyàwó ẹ̀sìn tó tóbi ní kéèyàn bá lánàá yàtọ̀ dá àti fẹ́ni tó bá ṣe jẹ́ láti ìlú kan torí ìfẹ́ àlá àti fẹ́ni torí kíkó lóhùn náà lè ga kọ́ni wọn padà sílé ẹ̀ wọn kọ́ máa gbé bẹ́ẹ̀ ni ọ ẹni ẹnu àdéhùn láti máa rí wọn àjíṣà nípa kó ànábì sọ̀rọ̀ àrẹ ọ̀sẹ̀lá ó jẹ́ ó fìdí ẹ̀ múlẹ̀ fún sáàdù pé yọ gbádùn bí àárẹ̀ fi ń ṣe lọ́wọ́ yìí yọ gbádùn bẹ́ẹ̀ yóò tún apẹ̀ láyé sí àwọn sì tó kó fẹ́ kú ẹlọ́run ní òjò tètè sáré sọ pé kọ́ lọ́ọ́ fi gbogbo owó sára wà á gbádùn ní àìsàn yìí táwọn yẹn tẹ̀sí máa ṣàǹfààní pẹ̀lú owó rẹ̀ tó ń sọ pé lọ́wọ́ ni bákan náà ó sì rí gbàgbọ́ kan wọ́n ní kódà ó padà fún lóṣẹ̀ nígbà gbádùn níbi àìsàn yẹn tán tó lu ọdún gbọ́rọ̀ <laughs> àìsàn tó wọ́n kó wọn ó kú pẹ̀lú rẹ̀ àti kọ́lá wọn bá subhanahu wa ta'ala ìjọra táwọn èèyàn ti láti mọ́kàlá wọn sí náà ọlọ́run bá wọn pè é nítorí ìpinnu òtítọ́ àtàjọ àtàlẹ́rì sọlá sọlá ń ṣe fún ọtọ́ jáde ọ̀nà ìbùkún. الحديث الثاني والتسعون بعد المئتين حديث 292 حديث عبد الله بن عباس رضي الله عنهما عن عبد الله بن عباس رضي الله عنهما قال لو أن الناس غزوا من الثلث إلى الربع فإن رسول الله صلى الله عليه وسلم قال الثلث تحفى أني وما في الثلث إذا ما كان كان الثلث والثلث كثير وني عبد الله بن عباس وفي لا يكتعفو كبير عبد الله بن عباس رضي الله عنهما وني لو أن الناس أردوا من الثلث فما جاء في قامة يلي الدجي لا تبي وافا تري إلى الربع lẹ́sìn wọn kọ fọ́ nínú dúkìá láti fi ṣètọrẹ àánú kọ́bádà ó nítorí fún ìṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ́lá sọ pé asòlòtò wọ́n sọ̀lòtò kẹfìyàn ìdá kan ìdá mẹ́ta ó ti pọ̀ jù àjáde bọ́ yẹ kó kéré sí ìdá kan ìdá mẹ́ta ó lè jẹ́ ìdá kan ìdá mẹ́rin èèyàn ó sì tọrẹ àánú fẹ́ni tí èsì mọ́lẹ́bí ni o ó lè jẹ́ nìyẹn báyẹn wọ́n náà lè má jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ kò pé dandan kọ́ jẹ́ mùsùlùmí pé òun ni máníjà ilé iṣẹ́ rẹ̀ òun ló sì ní wọn pa tó dẹ̀ sí dáadáa kan sádàkà ni kò síbi tí ó lè bọ́ sí nítorí kì í sọgbọ́n ogún nìkan ni láyà rí pẹ̀lú mùsùlùmí káfíńwá káfíńwá mùsùlùmí so torí bẹ́ẹ̀ kọ́ má ju one over three yẹn lọ abẹ́ kó tún kéré sí one over three ó ta pípọ̀ jù ó ta pípọ̀ jù ní ìtẹ̀síwájú ọmọ àbíkú wàyà àwọn àdìsẹ́ bẹ̀rẹ̀ sí ìpín ogún dandan báyìí nígbà tá a bá mẹ́nu bá lọ wá sí ìyàtọ̀ ọkùnrin tọkàn ju ogún pínpín lọ ogún pínpín òun ló tún kún bẹ́ẹ̀ sọ ogún yẹn òun ni kéèyàn jẹ́ kí ìpín tàbá ní kí ni tàrífù ẹ̀fọ́rọ̀ yìí padà lè ilmú lè kẹ́sìmọ̀ tí mo wà rí ní ìbáyìí náà mo sàkíkì ha ìnímọ̀ nípa ìpín ogún láàrin àwọn ẹni tó máa ṣe kíni ọ wọn lẹ́sọ̀ọ́ sí ká fún kálukú ní ọmọ tó tọ́. الحمد لله والله من أسباب الإرض <clears throat> على دماء هنا يسأل لي يجوغا كنا نجا جوغا هوا إسبانيا يجوغا نسمع فابو سوما كان لنا بايك وكان الحديث الثالث والتسعون بعد المئتين حديث الرسول ما يزد ما يزد حديث عبد الله بن عباس رضي الله عنهما عبد الله بن عباس رضي الله عنهما يعني النبي صلى الله عليه وسلم تقول ألحق الفرائض بأهلها أعطوا لكم مددوا أعطوا لكم مددوا فما بقي فبعد استطاع لكم فيقضى tí èèyàn bá ti gbà èyí tó bá ń sẹ́kùn yẹn pẹ̀lẹ́ àwòlà àrọ̀jò lè ń zàkà àwọn ẹni tó súnmọ́ jù tọjọ́kùnrin tó tún ajakọ ọkàn pamọ́ ni o àwọn yẹn ló ń pè ní làásọ̀dà làásọ̀dà tó àlùmọ́tà àṣìbò nàbí àǹfọ̀ṣẹ̀ṣẹ̀ àwọn mọ̀lẹ́bí pẹ̀lú fún ara wọn ni wọ́n ti ti sùpàmọ́kù nínú àwọn tó lè gba àjẹkùn bàbá wà bẹ́ẹ̀ o tí ó bàbá kí ọmọ bọ́dà ọ̀nkù àtàwọn ẹ̀ka wọn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lè jẹ àjẹkùn nínú ìwáyà mi ó ní akọ̀sí mílíọ̀nù bẹ́ẹ̀ni àhìlì kárọ̀ ìdàlẹ̀ kìtàbílá ó ní ẹ̀pín owó fáwọn ẹni tí ó jogún lórí tíra ọlọ́run fọmọ sára kàtẹ́lẹ̀ fara ìd wọlé àwòlẹ́ ọ̀rọ̀ kankan ìwọ̀n tó gún bá sẹ́kùn gbà yẹn ẹni tó súnmọ́ jù tó sì jọkùnrin tó jakọ àwọn oníkà sẹ́kẹ̀rẹ̀ àwọn oníkà fún yàrá ọ̀nà bí wọ́n sì ṣe máa ń kún ogun tó ṣe pé abẹ́ àwọn ogun èyí tí ẹ̀ẹ́dẹ̀kọ́nà làwọn ọ̀sẹ̀ ìmùtí ó pín ní sùúrù àbẹ̀ èyí tó lè jẹ́ tóbìnrin ẹyọ kan èyí tó lè jẹ́ obìnrin ẹyọ kan sọ níṣó wà mẹ́ ó lè jẹ́ ti ọkọ tíyàwó ọ̀lọ́mọ fún ìlàjì lè jẹ́ tiẹ̀ bákan náà níṣó tó wà mẹ́ ìlàjì tó lè jẹ́ tani o ẹni tó kú tí ọ̀lọ́mọ tí ò ní bàbá ṣùgbọ́n fàǹtì lẹ́ẹ̀ àǹtí yẹn lè jẹ́ ìyá kan náà màmá kan náà ló bí yẹn àbí bàbá nìkan lọ fa àyàn pọ̀ nínú ogun tálùkọ àmì làwọn tó pín tọba dẹ́dà pín síbẹ̀ rógùn bẹ́ẹ̀ ọ̀fà fọ́ tó lè jẹ́ ẹ̀tọ́ fún kíni ọ azawùjù ọkọ nígbà tí ìyàwó ni bá bímọ kódà kan tó má jẹ ọkọ yẹn ló bí fún bó ti jáde pé wọn fa fọ́ yẹn lè jẹ́ Eh, ogún ìyàwó nígbà tí ìyàwó yàn lọ́mọ ọkọ yàn sì lọ́mọ ìyàwó ọba àti ẹlọ́mọ kì í sàásùn ló bì fún ọkọ ọlọ́mọ láyé obìnrin yẹn wá lè jẹun tó lè jù bẹ́ẹ̀ lọ nínú ogún tí Allah tabaraka wa ta'ala tó pín sínú al-Qur'an al-Azim ìwọ̀n ní asọ́mọ̀n wọ́n fa eight wọ́n fa eight tó máa jẹ́ ti ìyàwó ẹyọ kan àbí jù bẹ́ẹ̀ lọ kódà kí yẹn níyàwó mẹ́rin gbogbo wọn lè mú jọ ọba eighty lọ nígbà tó kú bá ti lọ́mọ láyé nínú ogún èyí tó ṣe pé ọba dẹ́dà personal for adam ní asolofad two of a three two of a three àwọn lọ́mọ ajẹ́ tọmọbìnrin méjì hmm. ọmọbìnrin méjì wọn gbọ́dọ̀ yọjú bẹ́ẹ̀ lọ àti bíntayé ẹ̀ẹ́bìn ọmọbìnrin méjì àbí kẹfì ń banẹ́tò ẹ̀rẹ̀ ọmọbìnrin méjì tọ́jú ọmọkùnrin yẹn tó ti kú ló bí nígbà táwọn ní ọ̀rẹ́ nìkan tí ọba àwọn ti fúnfún fún so wọ́n mú tó ọba tẹ̀lé bákan náà àwọn àǹtí méjì náà lè mú tí ọba sọmọ àǹtí méjì tí àti bàbá pààyàn pọ̀ àǹtí méjì tí bàbá nìkan pààyàn pọ̀ èèyàn lọ́mọ èèyàn ní bàbá àwọn náà lè mú tó ọba tẹ̀lé ọba dín àwọn ẹlẹ́ mú tó ọba tẹ́rẹ̀ bákan náà ní ogún tó ọba dẹ́dà fún sínú àlùkò àlè wọn ọ̀fà tẹ́rẹ̀ wà mẹ́ àwọn ìtàn pè ní fún àlè òm ìyá tó wọn àti bàbá wọn fẹ́ pín ogún ọmọ ọmọ wọn yọ ọlọ́mọ láyé ìyá àti bàbá náà wọn fẹ́ jogún ọmọ wọn ọmọ wọn lọ́dẹ̀ ní a sì fún bàbá ní kí ni wọn ṣe ìbílẹ̀ o so nínú àwọn tó tún lè gba àwọn afáfẹ́rẹ́ òun náà ni wàládù ob wàládù ẹlẹ ob èyí tó yẹ ti ọ̀tọ̀ ló tún rí because kò sí àtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ọ̀pọ̀lọpọ̀ ní ogun tá a máa ń pín a máa ń fi ìyàtọ̀ sí àárín ọkùnrin àti obìnrin bẹ̀rẹ̀ sí ń bi wàládù ọmọ kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtọbìnrin tá a bá rí aládùúgbò ọmọ tí wọ́n pọ̀ bẹ̀rẹ̀ látòrí méjì lọ sókè tí wọ́n fatiri wọn gbà wọn bá àjọkùnrin wọn abẹ wọn fatiri ni wọn gbà ìdákàndá mẹ́ta wọn bá àjọkùnrin wọn bá àjọbìnrin àbọ̀ wá di wọn fa six bákan náà wọn fa six nínú ogun tó bá dẹ́nà pín nínú àkọ́ àná alákọ̀ọ́lẹ̀ èyí jẹ́ ti ìyá àti bàbá nígbà tí ọmọ wọn bá fọmọ sáyé lọ kótó ti pé yóò kù ìyá ò mú wọn fà sèk bàbá ò mú wọn fà sèk nínú dúkìá ọmọ wọn ọ̀rẹ́ ti gẹ̀ẹ́sì nígbà tó bá já sí ọmọkùnrin lọmọ wọn fi ilẹ̀ ni o tàbá ọmọkùnrin wà nínú ọmọ tọmọ wọn fi ṣùgbọ́n báyìí pé ọmọ wọn tó kù yẹn ọmọbìnrin gbogbo ọmọ rẹ̀ tó fi ilẹ̀ kọ́dà kan ọjọ́ ọmọ mẹ́wàá tí bàbá bá gba wọn fásitì tán tó gún ní ilé ikùn bàbá gbà sí i ẹja yẹn jẹ ẹnìkan lọ́mà kú yìí wọ́n fọmọbìnrin méjì lẹ̀ wọ́n fi àti bàbá lẹ̀ ọmọbìnrin kẹtẹ rẹ̀ ọmọbìnrin méjì ìyá àti bàbá ọmọbìnrin méjì wọ́n á mú sí ọ̀fà tírì ìyá yóò mú ọ̀fà kẹrẹ o ọ̀fàṣẹ́t bàbá yóò mú wọn ọ̀fàṣẹ́t báyìí àrítírì àtúrí kẹ́nẹ̀ àtúrí six so ó ń dájú pípọ̀ jù pé tá a bá lọ mú kí lorúkọ rẹ̀ tá a bá lọ mú ẹ̀fà ẹ̀ka lọ́nà lọ tá a bá gbé ẹ̀fà sókè nísìnyí tá a mú sọ fàtírì nínú rẹ̀ ẹ̀jẹ̀ fọ́ sọ ilé ọlá tí òkun ni ọ tọ́bí lọ fún iwájú lọ́hùn bàbá yẹn máa ṣe kí ni ó máa mú sí i sọ nígbà tá a bá ti fún ọmọbìnrin méjì yẹn tá a fún ọ ní ẹ̀rin gẹ́gẹ́ bíi sọ ọ̀fà tẹ́lẹ̀ nínú ẹ̀fà á fún bàbá ní ọ̀kan nínú ẹ̀fà á fún ìyá ní ọ̀kan nínú ẹ̀fà láì kógun ti tán ilé yẹn ni wọ́n máa ń pè ní fàrí ìbàtún àdìlà kí ni mo ti pè fàrí ìbàtún àdìlà ṣùgbọ́n nígbà míì tó bá lọ ṣẹlẹ̀ tó kú lọ kú ọfọmọbìnrin kan lẹ ìyá àti bàbá ẹ bá fọmọbìnrin kan ní nẹ́ẹ̀sù kì í ṣe kí ni wọn fà tú abẹ́ kan wọn fà tú ẹ fún ìyá wọn fà six bàbá wọn fà six ẹja tó ká sílò mọ́sálà eléyìí máa fojú lẹ̀ bẹ́ẹ̀ ká sílò sí tà náà mẹ́fà ni sọ wọn fatu nínú mẹ́fà kí ni yàwó tiri àìbẹ́ẹ̀ kọ́ yàrá fún tiri náírà six kí ló kún yà ọ̀nà tiri àrà fún yà one àrà bàbá one kí ló tó kún lẹ́ wọ́n tó kún one one yẹn àá sí bàbá àwọn tí bàbá jẹ ẹran ni wọ́n pè ní fardon wọ́tà àṣù ìbàn kí wọ́n ti pè fardon wọ́tà àṣù ìbàn lẹ́ẹ̀kan náà ọgbà ọ̀rẹ́ yẹn wọ́n tún wá gba àjẹkùn so nítorí bẹ́ẹ̀ wọ́n fa sèkì yẹn ọba dẹ́dà tó ń sinmi àlùfà ní alákọ̀ọ́lẹ̀ nínú àwọn tọ́lọ́wọ́ bá tó hánà tó fún wọn fà sí òun náà ni wàlábìlì omi ìta àsọlẹ̀ kan yẹn tó bá jẹ́ ọ̀kan péré lẹ́rí kò bá jẹ́bìnrin kò bá jọkùnrin òun nìkan máa mú wọn fà sí òdì kejì rẹ̀ ní tí wọ́n bá pọ̀ àwọn ọmọ ọdún ọ̀sẹ̀ pọ̀ yẹn wọ́n mú kí wọn fà sí so eléyìí ọjà àwọn ogun eléyìí eh, ti kẹsùn tìtàn ìyá ó tún lè wọ́n àfà six ó lè wọ́n àfà six pẹ̀lú condition ìgbà tí àwọn ifowà tí wọ́n bá pé bóyá ìyá náà ló jẹ́ wọ́n jogún wọ́n kẹ́ pé bóyá rí wọ́n dẹ̀ kó báyà ìyá náà kó wọ́n àfà three kọ́ máa lọ wọ́n máa kó báyà wọ́n máa gba wọ́n àfà because àwọn àbúrò òkú ni wọ́n pọ̀ lẹ̀ ìyá ló sì fẹ́ máa wọn jogún wọ́n àfà three ló yẹ kí yọ gbà kó báyà ó wà dùn àfàṣẹ eléyìí ni àwọn ogún tó ṣe pé ẹ̀rí rẹ̀ tí wọ́n bá níbo láti mú jàmá nínú àlùkùránì òun láti ṣe kéèyàn òun láti mú wọ́n tó tẹ̀ wá kan ọ̀rọ̀ èmi làwọn asọ́bà àwọn asọ́bà àlìbòlówá àlìòbówá àlìọ̀mọ́mọ́ àti kẹ́tì bẹ́ẹ̀ tí mo ti rí àlìòkówà bíi àlùbọ̀nọ́wà àlùbọ̀wà àlùkúwà àlùmọ̀wà. àwọn asọ́ba yìí ọ̀nà mẹ́rin dẹ́kun wọn sí nìyẹn ọmọ ó lè jẹ ogun tó kun lẹ tí wọ́n sì aláàkàbá wa rí àríṣàwòjì àrí ebèn àtúwárí àṣekèk láṣek zọ́ọ̀jà àtọmọ ni wọ́n jẹ ogun sí kínní àwọn jẹ ogun ogun àkùṣekèk ìyàtọ̀ jẹ́ ọmọ ìyá kan náà bàbá kan náà kò ní gbà nọ́sìn yọ wà lọ lé yọkàn sunkún lọ lásán ni pé àbúrò òun kú òun sì fóun ní nǹkan kan so àwọn kìnínní ni wọ́n wọ́n pọ̀ gan màá tó fi má ṣe pé tọ́lá ti ní àwọn dáṣọ ogun rẹpẹtẹ tá a ti ṣe alhadith rabi'u والتسعون بعد المئتين حديث 294 حديث 294 حديث أسامة بن زيد رضي الله عنه قال قلت يا رسول الله من الوجه سألون عندي غدا في دارك بمكة أنا الله تعالى في فتح مكة ilé yín ni ọ̀yà sọ̀kalẹ̀ sí o tàbí ká jọ sọ pé ń béèrè pé àtẹ́ǹsìlù sí ẹni ṣé wàá sọ̀kalẹ̀ sí ilé yín family house ṣé bẹ́ẹ̀ ló dé sí tọ́ba di ní ọ̀la tí afẹ́sí fáfíì mọ̀ọ́ká kí là ní ìrìn náà. wà á lè sáré ọkà lánàá àti mi ò rí ẹ ọdọ ó ní ah, kí ló ń sọ yóò sá mọ́ ṣé àwọn àkìlù àwọn mọ̀lẹ́bí wa ṣé wọ́n fẹ́ ààyè kẹsẹ̀ kò fún wa ni àbí wọ́n sẹ́lẹ̀ kẹsẹ̀ fún wa gbogbo ẹ̀ wọ́n ti gbà tán. wọ́n ń gbàyàn gbọ́ ya òṣìṣẹ́ ọlọ́run bá sọ pé wọ́n ti ń pẹ́ kí wọ́n tó fẹ́ sùn wọn ò bá àti ẹ̀ fẹ́ sùn láyọ̀ rẹ̀ kò lè mọ́ mùsùlùmí àgbàdo jogún kèfèrí o mùsùlùmí bẹ́ẹ̀ ni kèfèrí ó sì gbọ́dọ̀ jogún mùsùlùmí bí wọ́n tẹkùn lẹ́yìn nígbà náà ìkọ́ tí wọn ò kí ń ṣe mùsùlùmí àṣé ọlẹ́kọ̀ọ́ ìyẹn lè ta lé mọ́kà òun làwọn ènìyàn fi wọn fi tà lẹ́yìn lásán ládẹ́ fi díẹ̀ múlẹ̀ kan ti tà àti pé mùsùlùmí àgbàdo jogún kèfèrí kèfèrí àgbàdo jogún mùsùlùmí islam nìyí ó hmm. lágbára ní àsopọ̀ ju gbogbo ọ̀nà míì lọ tó eléyìí ọjọ́ ìmọ̀mù náà yọ ọ̀hìnàhùlọ́ àwọn náà fìdí ẹ̀mú lẹ́sẹ̀ ogun náà ni mùsùlùmí àti káfíìrì kò sí ẹ̀lẹ́tọ̀ ara lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ gbogbo olùmọ̀ náà ni الحديث الخامس والتسعون بعد المئتين حديث 295 حديث عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم نهى عن باء الغنائم وهبته أولي عبد الله بن عمر رضي الله عنهما ọkọ ọlànà sọlá sọlá ń kọ ọbẹ ìwọlá nípa títa ọgá ìwọ ló tú ẹrú lẹ wá ní ọtí tàfẹ nìkan ọwọ àmà àjọ gàtẹrù tí èsì wọn ló tú lẹ wàhíbà ti yàbí kó bùn èmi lọ já tẹlẹ mo ti fún ọ ìyàwó balẹ sí sọ ọ̀gá náà ni wọ́n àjọgà lọ àyè fi gún yàn nítorí pé ọ wà nù hadith mi pé àlùwàlá olóhùnmẹ́tún kàlóhùnmẹ́tún nasab ìjọga yẹn ẹran kan ní sọ́dà bíi ẹran mọ̀lẹ́bí kò ṣeé bù dànù kò ṣeé fi gún yàn èyí sì tà èyí tà sọ àsopọ̀ kan náà ti mẹ́ láàrin ẹni tó tún yẹn lé àtẹnitá túlẹ̀ nìyẹn sọ kí láwọn yẹn àti wàhálà ẹ̀tọ́ tó rinlẹ̀ ní pẹ̀lú ròyìn rẹ̀ àbá ti tú èèyàn lẹ ìwọ lọgá àti pàṣípọ láti tà àti gbọ́dọ̀ fi bùn yàn hàn sọ àti wípé kéèyàn ó bùn yàn rìn nǹkan tó bàjẹ́ nù nítorí pé ìbàjẹ́ ń bẹ́ nù rẹ̀ nígbà táwọn sọ láti sàlámù sọ pé ọ̀dà àti wípé ìbátan ti ń bẹ láàrin <coughs> ti ń bẹ láàrin ẹni tó tún yàrá àtẹ̀ntà túlẹ̀ ìbáṣepọ̀ tó yí الحديث السادس والتسعون بعد المئتين حديث 296 حديث عائشة رضي الله عنها كانت في بعيرة ثلاث سنن أو عائشة رضي الله عنها ومن كانت في بعيرة ثلاث سنن سنن متع ولا ملا بعيرانك ọ̀tíkọ̀ ó ní wọ́n sá alẹ́ sàkóso tí wọ́n máa fọ́kọ̀ ẹ̀ padà gbogbo eléyà ti kàánú àlùmọ́ntàkọ́ wọ́n sá alẹ́ sàkóso máa fọ́kọ̀ ẹ̀ padà nígbà tí kàrí ra dọ̀mọ́lúwàbí. làhàmú wọ́n tún gbogbo àríwá lẹ́rìn ẹjọ́ kan báyìí. wàlúbọ̀rùmọ́tú àlẹ́ náà bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run náà wà wọlé bẹ́ẹ̀ ni àyìnṣà kòkó sì wà lórí iná kòkó tá a fi ń ti ẹran yẹn tí ń sọ kótó ọ̀wọ̀ ń bẹ lórí iná. bẹ́ẹ̀kọ́ zè wà ódùnmí ódùnmí alibẹ́yì ó ní tò anẹ́sọ̀lá àkàrà wa béèrè fún jẹ fáwọn ti àbẹ̀kọ́ zè wọ́n gbé búrẹ́dì wá fún anẹ́sọ̀lá àlẹ́sọ̀lá wà ódùnmí àti wọn tó máa máa fi rán mìíràn ódùnmí alibẹ́yì nínú àwọn nǹkan tí yẹn máa fi rán nǹkan tó wà àlànà ah, ah, rí fi aláhàm ojúṣe ọlọ́run ní àá sẹ́mi rí tẹ́rẹ̀ kan bẹ́ẹ̀ nù kòkò kòkò tẹ́rẹ̀ wà nù rẹ̀ bí mo rí mẹ́rin lórí iná. wọ́n ní bẹ́ẹ̀ ni rí òjíṣẹ́ ọlọ́run tó sùn díkọ̀ bìyí àlábàríra ta ẹran ní tòótọ́ ṣùgbọ́n wọ́n fi sàrà fún bàríra ni. hànà tàyí mọ́kà mi ní kò àwa hì ti ká ṣe kí ni ká fún ọjọ́ nínú rẹ̀. àwa ní bẹ́ẹ̀ ni sàárà lọ́jẹ́ fún bàrírà ọ̀hún ọ̀lànà àdìyà ó sì jẹ́ fún tí bàrírà fáwà jẹ ọ̀pọ̀lọpọ̀lọ. wọn náà ní sọlá fúnra wa sọ pé àdìwàlẹ̀ ó bí wọn àìsà kọ àní ìjọga yóò jẹ ti ẹni tó bá ti fi ni ọ tó bá tu ẹrú lẹ àṣẹrú lóbìnrin tí wọn bá ti tú lẹ tí wọn bá tú lẹ lábẹ́ ẹrú ẹrú lọ fẹ́ tẹ́lẹ̀ ó lè kó wọn fẹ́ mọ́ ó sì lè sà fún wọn ọ̀fẹ́ kò sí èyí tí ò lè sìn bẹ́ẹ̀ òun lọ fà tí báyìí láti lóun ọ̀fẹ́ mú gírísù mọ́ tí mo gírísù ń sunkún káàkiri màkínà àwọn ọ̀rọ̀ fẹ́rẹ̀ báyìí lága ń sunkún kí wọ́n ní gbogbo òun mọ́ rẹ̀ ọ̀rẹ́ gbẹdẹ báyìí ó ti sunkún tó ti yó òun sì fẹ́rẹ̀ báyìí rá bákan náà hásòrí ńlẹ̀ pé àfihàn lè ṣẹ̀ṣà kàfá àfihàn nẹ́sàbí lẹ́yìn náà zọ́njáyé lábáwá wọ́n bá lọ fẹ́ni tó rákìrákì jù wọ́n lè máa wò pé kò sí kíní tó irin èèyàn lè wò kó sì lè dára wọn sọ̀rọ̀ lè sì lè dára wọn nínú kàfá àwọn lọ́rọ̀ ẹrú àtọmọlúwàbí wa o àti wípé tálákà tí wọ́n bá ti sàárà fún òun náà wàá fi tẹ̀bùn nù sàárà yẹn fẹ́ni tó wọ̀n lẹ́tọ̀ọ́ láti tẹ sàárà kò sí nǹkan tó burú mẹ́ ẹ̀bùn yẹn lálàáfíà ìtọ́ka wà lórí pé kéèyàn bí àwọn aráalé nípa bóòlù ní ìsìnwá àti sísí ilé bákan náà a tún rí wípé àlùwàlá ó ní í ṣe pẹ̀lú ẹni tó bá tú lẹ̀ o òun náà ni wọ́n máa jọ gà fún eléyìí ọjà àwọn nǹkan díẹ̀ tí a mẹ́nu bàrà bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ bàrí rà láti máa tún tún ní ọ̀la ọ̀kẹ́ àrùbá ti ti káàbọ̀ nìkan insha Allah ta'ala subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk